gbóná fẹ́lífẹ́lí gbóná fẹ́lífẹ́lí gbóná fẹ́lífẹ́lí gbóná fẹ́lífẹ́lí means piping hot gbóná fẹ́lífẹ́lí means piping hot Oúnjẹ náà ń gbóná fẹlifẹli. Oúnjẹ náà ń gbóná fẹlifẹli.